jàbàtà ti dára jù kò láfiwé. ìlú jàbàtà dùn dùn dùn ó dára kò láfiwé. ìlú rere ni ìlú alálùbáríkà o aboyún inú ń bí wẹ́rẹ́ gbogbo wa là ń ṣoríire ìlú jàbàtà ti dára jù ṣètò alájẹ rí ìtàjẹ ṣe jàbàtà dùn wọ́n lárinrin mélòó jàbàtà ó ń gbọ́gbọ́n lọ létòlétò alájẹ rí ìtàjẹ ṣe jàbàtà dùn wọ́n lárinrin. mélòó jàbàtà ìlú tó ń ṣan fún wàrà àti fún oyin mélòó jàbàtà ó. Ekun ke bi ekun ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ jàbátá ìlú tó dára ni ìlú jàbátá ìlú tó ń ṣan fún wàrà àti fún oyin ìlú jàbátá o. ẹ wo ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ kọ́kọ́ ná àwọn bí kúkú bí yíyé ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ mi. ẹ̀dùn sọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ ní kúrò rí ibu ẹ gbọ́ wọn fún wọn ní nǹkan. ẹ kí wa ẹ kí wa ó ti dìbà òun ni. bó ló ti rí ọ̀rẹ́ mi. tèbá àwọn ìyàwó olè ni tó ní géèmù wa mọ̀ fẹ́ ọ̀rẹ́ ọkọ àwọn pé kìnìún àti olè làwọn ọkọ wọn ń jà. sólò mọ́ jí ni mo mọ̀ wọ́n mo mọ̀ wọ́n wá wọ́n rẹ̀ mú lọ́dọ̀ wa nírọ̀lẹ́ ní sọ wa. ẹ ti jọ dìbà kan náà nù. Mm-hmm ṣìṣó yọnu. ǹyọnu bó ṣe rí gẹ́gẹ́ mo ń sọ fún ọ ṣe bó sàn lè wá rẹ mu lọ́dọ̀ rẹ̀. bó lè pa pàṣẹ papọ̀ mẹ́pọ̀n wọ́n wá rẹ mu àwa gbowó. wọ́n fẹ́ jọra wọn. èkún gbé bí èkún ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ jàbátá. ẹ lẹ́ o. lẹ́ o alárùn yàrá jẹ ẹbí mi jẹ̀dí. Ah, àwọn ọmọ tí ń bá mi gbọ́ jáde ò tí ì dé ah. ó kù díẹ̀ báyìí wọ́n ń gbèdé. alójú nǹkan. wọn tí ì dé báwọn kan náà ni mo kó gbogbo ẹ̀ wá níwọ̀n tí ì dé bá dọdọ́ náà kó padà wá. kí wàá lẹ jókòó ti dẹ́ńtà. Eh, orí rẹ mo jókòó tí ọ̀pọ̀ kójú àpò òòlù pé mò ń ta nǹkan. Ah, ilé yorùbá pé yín mẹ́ẹ̀ wá sẹ́mi ṣe ìyára jẹ sẹ́yìn ò pé yín o nígbà tó yẹ kó o níròónú mi àfi èéfì àtògógóró náà ni ọlọ́run sì wù ọ́ sàn pẹ̀lẹ́. ìwọ́jà ti ilẹ̀ ń tà ẹ má bú mi bá. ìbú ọlọ́run wù ọ́ sàn mo sọ o. mi ò ráyè òsì o. ǹlẹ́ ọ rí ìwòsàn lẹ́ o ilé ìmù kankan àfi èéfì èéfì èéfì àtògógóró àti èéfì owó ìgbẹ́ tán ló ń sàánú. ẹlẹ́pàá ṣiṣẹ́ yìí ti dé o. Ah. ẹlẹ́pàá panu o. káàbọ̀ ọkọ mi o. Ah ẹ mọ̀ pa lásán. ṣáájú wọ gbá. àdúpẹ́ yẹlẹ lé àmú lónìí àdúgbò ni. nípa ńlẹ̀ mọ́ fún mi méjìlá máa ń di méjìlá. ó dáa ṣe wá sọ ni. àà ń dà sọ méjìlá ni ọba ń bí mọ mọ mọ ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ o ìwọ kó kún ni o. ẹ̀wọ̀n mi èmi yẹn sọ àrògbó mi ọjà ó yẹ kẹrin ẹ̀pà ń bó ṣe wọ́n mo ṣe rà á lónìí ni. tó ṣáàdù. mo ṣe tán mo ẹ jẹ́rìí. ìdààmú bàárà mi mo ti. jẹ́mi bọ́ọ̀dù. kúkún bò kúkún. ikú tó bá náà ó nǹkan wọ́n jàre. ó di méjì o. èmi náà ń kà. èmi náà ń kà. Raul Maiga. Bí mẹ́ta. Ah! Àǹtí kíkẹ́ ń kọ̀. Kíkẹ́ kíkẹ́ ń bẹ́ńlẹ̀. Kò ì pẹ́ tó wàrà nǹkan lọ́dọ̀ mi bì náà. Yóò mọ̀ wá nínú ilé bá. Àwọn ọ̀dà ló ti gbọ́. Ó ti dẹ̀ pa mí nu kíkẹ́ kíkẹ́ kíkẹ́ tèmi nìkan ah, ẹwà ẹ̀ ṣá máa ń dá mi lọ́rùn ní lójoojúmọ́ nínú ìlú wa yìí ìwọ nìkan ló rẹwà pọ̀ ká fi tẹ̀gàn sí ká tún wáyọ tẹ̀gàn kúrò ńbẹ̀ ó ah, rẹwà pọ̀ ah, nǹkan tó tún máa fi ń dá mi lọ́rùn jù ojú tì rẹ̀. sọ̀rọ̀ ó dáa lórí bẹ́ẹ̀dì ó ti lọ dáa jù áá ah, ah, ọ̀gá ni ẹ ṣé o mọ̀ ni. èmi náà mọ̀ pé mo good now ah. ṣùgbọ́n o ẹni tí mo bá nífẹ̀ẹ́ sí. Hmm, ibi tí fẹ́ẹ́ lọ́kàn mi ó ti ga wo má dá sáwọn ìlú asán mọ́ jẹ́ ká wọlé. ṣé báyọ̀ sọ̀rọ̀ yóò dáná kí ló lọ ní ká tún wọlé. jẹ́ ká wọlé. jẹ ẹrù tí ẹ bà yín tó kó yín bá lọ dé ńkọ́. ṣé mo ò gbà tí ń jáde mo ò gbà tí ò wọlé pa. ìgbà náà máa ń kọ ìwà tẹ wí burú jáì o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí ìwà tẹ wí burú jáì o àmọ́ ètè mi bá wa kàn lórí ọ̀rọ̀ tá a pa tí èmi wá rí yín sí. ọ̀rọ̀ ìwọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀tá tó pọ̀ ọ̀rọ̀ ti. Ah, ọ̀rẹ́ orúkọ ọmọ yẹn rò gan ni o níṣẹ́ ló kẹ́ra rẹ̀ kalẹ̀ bí ìbọn mo wá ń yàn mo mo ń kobo ó ṣe ń gba wájú wọlé ni mo ń gbẹ̀yìn wọlé ah ọmọ yẹn ó lágbára lágbára pọ̀. láàrè o ò lè máa sọ̀rọ̀ kíkẹ́ fún mi gbogbo alámọ̀ ń lù yìí pé kíkẹ́ oníkànga àjípọn ni. kànga àjípọn. bẹ́ẹ̀ ni bọ́mọdé lé ti ń wọlé bẹ́ẹ̀ làgbà ń wọlé kódà ẹni bá ráyè dáadáa tó bá kọ́ ẹni tó kó bẹ́ẹ̀dì tó lọ bẹ̀ fóṣù mẹ́fà yóò kàn mọ jáde yóò mọ jẹun ní iṣẹ́ lọ́nu. ó di kí sí ni. Ah, ah, bó ṣe jẹ́ nù. ẹ rí i pé baálé ilé tó fìyàwó rẹ̀ kalẹ̀ fóṣù méjì mẹ́ta ah, ìkan ń bẹ o. sẹ́yìn ni wọ́n rí mi tó ń sọ ẹni tó gbérù rẹ̀ kọ́ pa bí sẹ́ẹ̀lù ń wájú náà bá lù lẹ́yìn á bọ̀sibọ́sẹ̀ ẹni tó gbé tiẹ̀ kọ́gi òní gbé àlùyàwó lù. ọ̀rẹ́ wọn lù ú ya. ìgbà wo ni kíkẹ́ wá sọra rẹ̀ dájá àgbòrò. Hmm. ìgbà wo ni ó sọra rẹ̀ di àdògán tó lúkálùkù kàn tògì sí. bẹ́ẹ̀ ni ìyá mi ìwà táǹtì kíkẹ́ wù ó kù díẹ̀ káàtó ìbádá kẹ́ẹ̀já tètè pawọ́pọ̀ ká bá wọn wí o. bẹ́ẹ̀ ni kíkẹ́kíkẹ́ báwo ni ṣó ń dùn ká má fọ̀rọ̀ this time around wọ́n ṣe méjì mo gbọ́ fa. kányányá wo yẹ ká wọlé ó ti bà mí ó fẹ́ máa ṣẹ́dá mi yẹ wọlé. ẹ kò mèmí náà mo mọ̀ pé mi kì í ṣe ìrìn àjò. Táníyọ̀. Mo sì ní lónìí. Bí wọ́n lọ ṣẹlẹ̀ báyìí, bí wọ́n lọ ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin jí àbá wo? Ah, ah. Ẹ̀yin jí àbá wo? Ah, kíkẹ́ kíkẹ́ báwo ni? Ṣé wàá kù? ṣé kò sí problem. àmọ́ ah, ṣì gan lọ́nu kíchìnì ò jẹ́ kí n. mo rí bó ṣe ń mi lóbi lóbi mi láwo ṣé ìgbẹ́ wà òkè. kò sí anything wà ah, òkè. kò sí anything. yes i'm fine. tó bá sọ bẹ́ẹ̀ wẹ́ ṣé o ní ìlú ẹ́ tó bá ń gbọ́ níbi ló máa kú sí báyà ló máa délé ṣé o ti gbọ́ rí hmm. ah, <laughs> ibi tí màá kú sí mo ti dé ibi màá kú sí lé mi hmm. gbogbo ayé gbogbo ẹ̀ mo ti ọ̀pẹ́ ẹ̀yìn afa gbogbo ẹ̀ mo ti gbé gbura mo dẹ̀ mo ti ṣe láti dálẹ̀ bíbá. ẹ kí ló ṣẹlẹ̀ ọkọ̀ ti dé ah. kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí ó mọ̀ pé mo ṣe bọ́líjọ́ náà bọ́líjọ́ bá mi. jàbàtà dùn wọ́n lárinrin ló jàbàtà ni ìlú alálùbáríkà o gbogbo wa ló ń ṣoríire àbòyún ilé ń bí wẹ́rẹ́ ìlú jàbàtà ti dára jù kò láfiwé ìlú jàbàtà dùn dùn dùn ó dára kó láfiwé ìlú rere ni ìlú alálùbáríkà aboyún inú mi ìlú jàbàtà ti dára jù mo ti ń bá ti ń bá mo ti ilẹ̀ brown náà fi black black yẹn tó máa fi bí wine colour sí yarí yẹn ṣe níbi ọ̀dà yẹn ọ̀dà yẹn tiẹ̀ náà black sugar ọmọ ọ̀gbìn náà fọ́jú sí. gbogbo ṣe ara ìgbẹ́ náà wàá kàn gbọ́nà wàá Ọjọ́ ìwé ẹ̀rọ ṣọwọ́ àwọn ọmọ bàtà ti dára jù kò àfiwé ìlú jàbàtà dùn dùn dùn ó dára kò láfiwé ìlú rere ni ìlú alálùbáríkà ọ aboyún inú ń bí wẹ́rẹ́ gbogbo wa là ń ṣoríire ìlú jàbàtà ti dára jù kò láfiwé o ọmọ jàbàtà ohun gbogbo ńlá ètò ètò alájẹ rí tàbí ṣe yàrá tàdùn wọn láàrin. Àwọn ẹ̀rọ lè fàyè gbà kúkú rí rẹ̀ ẹ̀yin náà sì mọ̀ pé orí kí ìjàbàtà ń rò wá ìjàbàtà mọ́lẹ̀ mú ká kò fẹ̀yìn ò lè jó kẹ̀kẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe ewu àbàjẹ́ yìí ẹ mọ̀ pé kìí ṣe olè nìkan ni jàbàtà mú àtẹ̀yìn oníwà àgbàjẹ́ báyìí bẹ́ẹ̀ náà ẹ sì mọ̀ kọ́ bá wa jà alálẹ̀ ìlú àwọn alálẹ̀ ìlú jàpátá ìbọn gbà. Ọmọ gidi ni. labalaba oní.